pẹ̀lú bí ikú ọ̀wọ̀ọ̀wọ́ bó ṣe ń ṣẹlẹ̀ láàrin àwọn òṣèré tíátà alẹ́ yorùbá àti ti àwọn elédè òyìnbó lọ́dún èyí tó jẹ́ pé àwọn gbajúmọ̀ òṣèré tíátà rẹpẹtẹ ni wọ́n ti kú àwọn bíi alàgbà adédèjì adérẹ̀mí bàbá ọlọ́fà iná oyè bámijì quadri sisi quadri àti àwọn bíi junior pope àwọn bíi mr ibu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níṣe ni ọ̀pọ̀ èèyàn tí wọ́n wé kí ló lè máa fa ikú òjijì àti ikú ọ̀wọ̀wọ̀ láàrin àwọn òṣèré tíátà orílẹ̀-èdè yìí táwọn kan sì ń sọ pé kì í ṣojú lásán iṣẹ́ ayé ni ṣùgbọ́n gbajúmọ̀ òṣèrébìnrin ni tó jẹ́ pé ó máa ń gbé àwọn fíìmù jáde ìyún pòdúsà ìyún Hope Omeni Hu Samuel ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí tó ń fa ikú ọ̀wọ̀wọ̀ láàrin àwọn òṣèré tíátà tó sì jẹ́ kó dìímọ̀ pé bẹ́ẹ̀ bá gbòòtọ́ ọ̀rọ̀ o ọ̀rọ̀ ayé kankan kọ́ ló ń pa àwọn òṣèré tíátà o ò ní ikú àtọ̀dọ̀ náà ló ń pa gbogbo wọn àti pé àfọwọ́fà àwọn ló bábà máa ń fa ikú láàrin àwọn nígbà tó ń tẹnu bọ̀rọ̀ Obumenihu Samuel ní gbogbo àwọn òṣèré tíátà tó wà lórílẹ̀‐èdè yìí ó ní wàhálà táwọn máa ń ṣe máa ń pọ̀ ju o ó ní lọ sí bíbá ẹ lọ sọ́hún rìnrìn àjò rìnrìn àjò báyìí lọ ṣe fíìmù báyìí lọ ṣe fíìmù báyìí ó ní àwọn ò tiẹ̀ wá kí ráyè fúnra wọn àwọn kì í ráyè sinmi ó ní gbogbo eléyìí ní ara ló ń fàbọ̀ sí i ó ní gbogbo ara ìnìkíní ló sí i ọlọ́jọ́ kan sì lára yóò béèrè ó lélẹ̀ ló ń fa ikú òjijì lójijì tẹ́lòmíà kàn kú tí wọ́n lọ ṣàìsàn ọjọ́ méjì tàbí ọ̀sẹ̀ kan péré ó ní gbogbo àwọn àìsàn àìsinmi àìsùn àti gbogbo wàhálà táwọn ń ṣe kiri láì fúnra nísinmi láì tọ́jú ara olùfà eléyìí ǹjẹ́ kí lọ́nà àbáyọ ṣé bí yóò ṣe máa lọ rèé Opomeni Hu Samuel wá jẹ́ kó dì í mọ̀ pé ọ̀nà àbáyọ ni pé kí gbogbo àwọn káwọn máa mójútó ìlera àwọn oníkàwọn má torí iṣẹ́ nítorí pé òkìkí ń kàn wọ́n pè síbi oko eré ilé wọ́n pè síbi oko eré ilé káwọn má lè fúnra wọn nísinmi ó láwọn gbọ́dọ̀ mọ àsìkò táwọn gbọ́dọ̀ sùn àwọn gbọ́dọ̀ mọ àsìkò táwọn yóò ṣeré ìdárayá àwọn gbọ́dọ̀ máa fún ara wọn ní ìsinmi dáadáa káwọn sì tún máa jẹ oúnjẹ tó lálàáfíà ó lé léyìí ló lè máa mú ẹ̀mí àwọn gùn tí kò ní máa jẹ́ kí ikú ọ̀wọ̀wọ̀ kó ṣẹlẹ̀ láàrin àwọn ṣùgbọ́n ní bá ṣe léyìí ó ní bí ìgbà pé àwọn sì ń sún ọjọ́ ìṣòro àti ọjọ́ ìbànújẹ́ síwájú ni nítorí pé bẹ́ẹ̀ làwọn yóò máa kú lójijì nítorí pé wàhálà kì í ṣọmọ ìyá ara.